Ìyàwó tèmi ọ̀nà òkú padà. Ẹni tí wọ́n kọ́ sọ́la pé ọmọ ọdún. Àlàyé ọjọ́ yẹn máa rí ọ̀nà pàṣẹ. Ní wọ́n láti wọ́n ti rò pé kékeré. Ìyàwó tèmi ọ̀nà òkú padà. Ẹni tí wọ́n kọ́ sọ́la pé ọmọ ọdún. Ìgbà ọ̀pẹ́ ní pẹ̀lú ìgbà. Ọkọ rẹ̀ ọlọ́run pèsè ìfẹ́ kẹ́mi. Ètò ayé mi nífẹ̀ẹ́ ohun kọ̀kọ̀kọ̀. Àti lè tètè wá kí ìṣòro kò lè mú èmi náà. Bẹ́ẹ̀ni, a kú dédé àsìkò yìí, gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ èmi Dérìkẹ́ ojú òṣùpá. A kú owó ojú ọjọ́ ṣe rí atukù kọ́lé dáa gbogbo wa tá à bá káàkiri kélédùn àkófì èrè tó pọ̀ sí iṣẹ́ wa àmín ètò mi tòní òun ni mo pè ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ni mo pè ètò mi tòní ẹ̀yin olólùfẹ́ mi ẹ máa wò ó pé ní kí ni Dérìkẹ́ gbà lérò tó fi pè ètò yìí ní ọ̀rọ̀ ẹ̀yin bàbá mi àti ìyá mi ẹ̀yin èèyàn mi nílé ǹjẹ́ gbogbo ọ̀rọ̀ ǹjẹ́ òun ló lé sí bí ǹjẹ́ gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá fi lọ̀ wá ǹjẹ́ òun ló yẹ ká máa fèsì sí. Si? ǹjẹ́ ọgbẹ́ tí wọ́n bá pè wá sí ìjọ òun ló yẹ ká máa dá sí ẹ̀yin olólùfẹ́ mi bóyá lè mọ̀ pé nígbà míì gbogbo ọ̀rọ̀ kọ́ ló yẹ ká máa fèsì sí fún bí àpẹẹrẹ ẹlòmíì tí ẹ lè pè wá tó máa sọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú sí wa ọ̀rọ̀ kùnbákùngbé tó máa sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ kàátọ́ tá a bá fèsì sírú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ni èèyàn mi kò ń ṣe wípé bóyá a lè sọ̀rọ̀ kò ń ṣe wípé bóyá bí ẹ̀rù ìjà ló ń bà wá àbí ẹ̀rọ àti sọ̀rọ̀ ló ń bà wá àbí pé àwọn nǹkan tó yẹ ká lè sọ rárá àwọn ọgbà míwà tó ń já sí pé ó yẹ ká kọ̀ fọwọ́ lẹ́rán ká máa wò ni ẹni tó bá sọ̀rọ̀ sí wa nígbà náà tá a bá fún lésì àgọ́ ó ṣe pa àgọ̀ àbá bẹ̀rù ẹni tó sọ̀rọ̀ sí wa yìí bí kò ń ṣe wípé àwa kò fún a kò mójú kúrò lásìkò náà ni torí pé àwọn míì á sọ̀rọ̀ sí wa nígbà míì wọ́n á fi dún wa wò pé jẹ́ kí n tiẹ̀ sọ̀rọ̀ sí jẹ́ kí n wo tó fẹ́ ṣe jẹ́ kí n wo tó fẹ́ dá lára tí bá sọ̀rọ̀ sí ẹlòmíì àti ẹ̀mọ́ mọ̀ sọ ni pé ẹ ti bá sọ sùpọ́ kí ló fẹ́ ṣe ṣùgbọ́n lómi àwò pé jẹ́ kí n tiẹ̀ sọ̀rọ̀ sí kí n tiẹ̀ fi dùn òwò mọ́ kí n mọ reaction kí n mọ èso tó fẹ́ fún mi ṣùgbọ́n tá a bá dákẹ́ tá a bá sọ̀rọ̀ nígbà míì ó ṣe pàgọ́ akọ̀wé pé má jẹ́ kí n sọ̀rọ̀ jẹ́ kí n dákẹ́ jẹ́ ká rìsáàfù ọ̀rọ̀ wa nígbà náà ẹni tó wá sọ̀rọ̀ sí wa yìí a máa wò pé ah, kò máa sọ̀rọ̀ kó máa fèsì ǹjẹ́ mọ̀ wípé ẹni tá a dá lóhùn tá a fún lésì ńgbà míì ẹ̀rú dẹ̀ lè máa bà nígbà míì torí pé àsọ̀rọ̀ torí pé dídákẹ́ wa nígbà míì hmm, kò ní jẹ́ kó ọmọ tinú wa ṣùgbọ́n àwọn ẹ̀dá kan bẹ tó já sí pé ọ̀hún máa ní bó bá ṣe sọ ni mo ṣe máa fún ẹ bó bá sọ fún mi máa fún ẹ ní back to back ni èmi náà máa sọ fún ẹ padà ni a kò rí bẹ́ẹ̀ ọlọ́run ní jẹ́ aṣọ̀rọ̀ sọ wọ́n ní ẹyin lóhùn tó bá ti jábọ́ sílẹ̀ wọ́n ní kò kì í ṣe é kó mọ́ ẹlòmíì máa sọ̀rọ̀ nígbà míì tó máa bínú tó máa jà kò ń ṣe pé ó mọ̀ ó mọ̀ ohun tó ó kàn sọ tiẹ̀ ni gẹ́gẹ́ bí kó bẹ́ẹ̀ bínú tó ń bí ó kàn sọ ṣùgbọ́n tí nǹkan láburú bá ṣẹlẹ̀ sẹ́ni tó sọ̀rọ̀ yìí sí wọ́n á padà wá bà wọ́n á ní tó sọ lánàá wọ́n á ló ti ṣẹ òun kàn dẹ̀ sọ tiẹ̀ ni pé torí pé kò fẹ́ kí ọ̀rọ̀ kó dúró sóun lára gbọ́dọ̀ mọ̀ kémi náà sọ tèmi ni nìkan kọ́ ló mọ̀rọ̀ sọ ẹ̀yìn èèyàn mi inú ọdún tuntun la wà yìí ẹ jẹ́ ká máa ní àfojúfò fún àwọn nǹkan míì nígbà míì kó ṣe é pé à sọ̀rọ̀ kó ṣe pé bóyá èròjà ń bọ̀ wá kó ṣe pé dákẹ́tà adákùn pé àmọ́ tá a fẹ́ sọ ṣùgbọ́n níjà míì ẹ jẹ́ ká máa play maturity kákọ̀ wo nǹkan míì gbà míì kákọ̀ fojú wò wá ìpè wẹ́ọ́ let me just leave it kẹ́kìn kò fi sílẹ̀ gbogbo nǹkan kọ́ ni ká máa sọ̀rọ̀ sí ẹlòmíà ní gbogbo ọ̀rọ̀ ló lé sí i bẹ́ẹ̀ ni gbogbo ọ̀rọ̀ ló lé sí lóòótọ́ ṣùgbọ́n nígbà tó ṣe gbogbo ọ̀rọ̀ nìyẹn máa ń sọ ìgbà míì ẹ jẹ́ ká máa ṣe sùúrù tí nǹkan bá ṣẹlẹ̀ sí wa nígbà míì tá a bá gbọ́rọ̀ tẹ́lẹ̀ bá sọ̀rọ̀ sọ tó máa dùn wá nígbà míì ẹ jẹ́ ká rò ó ká tó fèsì wọ́n ní yára láti gbọ́rọ̀ lọ́ra láti fèsì ẹ jẹ́ ká mọ nǹkan tá a máa máa sọ jẹ́ ká mọ ohun tá a máa sọ nígbà míì ṣá ẹ má jẹ́ ká máa fi gbogbo nǹkan máa fèsì pé mo lè sọ mo lè sọ ẹlòmíà ni máa sọ fún ẹ tó bá sọ fún mi máa sọ tèmi padà olùkọ́kọ́ ló mọ̀ọ́rọ́ sọ rárá kò rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa fi ọgbọ́n lórí ayé wa ẹ jẹ́ ká máa fi ọ̀rọ̀ síkùn bí àgbà nígbà míì ẹlòmíà ní tóun bá sọ ọ́ sí ẹlòmíà fẹ́ wo reaction ẹ pé orí ó ti pariwo pariwo pariwo gbogbo tó fẹ́ ṣe náà nìyẹn kò ní nǹkan kan bí ìmọ̀ ẹlòmíà gbogbo tó fẹ́ ṣe tó yẹ kó o fi sínú o ti sọ síta ọ̀rọ̀ tó yẹ kó jẹ́ bí àṣírí pé ṣé nígbà èdè ṣe fún mi ìwọ ló mọ tó fẹ́ ṣe gbogbo kọ́kọ́ ni ká máa fi sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ kọ́ máa mọ gbogbo tinú wa ẹlòmíì wọn tó bá ti ń bínú máa ti mọ gbogbo ọ̀rọ̀ wọn máa ti mọ gbogbo èrò ọkùn ẹ̀ ibi tó ti ń bínú ẹ jẹ́ ká máa ṣe sùúrù ẹ jẹ́ ká máa ṣọ́ṣe ẹ jẹ́ ká máa rò ó ká tó sọ ọ́ ẹ má jẹ́ ká wá ṣe tán ká máa dára wa lẹ́bi ìgbà míì wà àwa la máa láre ṣùgbọ́n ìgbà míì tá a bá ti wá bínú jù overreact nígbà míì ẹ kíní kan kíní kan tá a bá ti wá sọ̀rọ̀ jù nígbà míì a máa wá padà jẹ̀bi nítorí pé a ti sọ̀rọ̀ jù gbogbo ọ̀rọ̀ kọ́ là ń sọ tá a bá dákẹ́ nígbà míì kò ṣe pé bóyá fù ní wa kò ṣe pé sọ pé bẹ́rù ìjà ń bà wá àmọ́ wọ́n ní ká fọ̀rọ̀ sí kù bí àgbà nígbà míì gbogbo ọ̀rọ̀ kọ́ la máa ń sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ kọ́ ló lé sí ẹ̀yìn èèyàn mi ìgbà míì wà ẹ jẹ́ ká kàn fojú wo ọ̀rọ̀ bíi pé àwọn tá a fẹ́ ṣe ká fọ̀rọ̀ òun ló ń jẹ́ ọlọ́gbọ́n òun ló ń jẹ́ maturity ẹ dákun a ṣe wọnú ọdún tuntun ni o mi ò rí jù báyìí lọ lọ́sẹ̀ yìí orúkọ tèmi ò yí padà o adẹ́rìíkẹ́ ni mò ń jẹ́ èyí tó kù di lọ́sẹ̀ tó ń bọ̀ láti lè pàdé láì ṣe ìgbìmọ̀ rẹ̀ àánú ọlọ́run kò ní fi wá sílẹ̀ ó dàbọ̀.